matthew orí kẹtàlélógún. jésù bá sọ fún àwọn ènìyàn àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. àwọn amòfin àti àwọn farisi ni olùtúmọ̀ òfin mósè nítorí náà ohun gbogbo tí wọ́n bá sọ fún yín ni kí ẹ ṣe ṣùgbọ́n ẹ má ṣe tẹ̀lé ìwà wọn nítorí ọ̀tọ̀ ni ohun tí wọn ó sọ ọ̀tọ̀ ni ohun tí wọn ó ṣe wọn á di ẹrù wúwo wọn á gbé e ka àwọn ènìyàn lórí bẹ́ẹ̀ ni àwọn fúnra wọn kò sì jẹ́ fi ọwọ́ wọn kan ẹrù náà gbogbo ohun tí wọ́n ń ṣe wọ́n ń ṣe é kí ènìyàn lè rí wọn ni wọ́n á di tírà palaba palaba mọ́ iwájú wọ́n á ṣe wajawaja ńláńlá sí etí aṣọ wọn wọ́n fẹ́ràn ìjókòó ọlá ní ibi àṣẹ wọ́n fẹ́ràn àga iwájú ní ilé ìpàdé wọ́n fẹ́ràn kí ènìyàn máa kí wọn láàrin ọjà àti kí àwọn ènìyàn máa pè wọ́n ní olùkọ́ni ṣùgbọ́n ẹ̀yin ní tiyín ẹ má jẹ́ kí wọ́n pè yín ní olùkọ́ni nítorí ẹnìkan ṣoṣo ni olùkọ́ni yín arákùnrin ni gbogbo yín jẹ́ ẹ má pe ẹnìkan ní baba ní ayé nítorí ẹnìkan ṣoṣo ni baba yín ẹni tí ó wà ní ọ̀run bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kí ẹnikẹ́ni pè yín ní ọ̀gá nítorí ọ̀gá kan ṣoṣo ni ẹ ní òun ni mẹ̀sáyà ẹni tí ó bá lọ́lá jùlọ láàrin yín ni kí ó ṣe ìránṣẹ́ yín ẹni tí ó bá gbé ara rẹ̀ ga ni a ó rẹ̀ sílẹ̀ ẹni tí ó bá rẹ̀ ara rẹ̀ sílẹ̀ ni a ó gbé ga ẹ gbé ẹ̀yin amòfin àti ẹ̀yin Farisí ẹ̀yin alárékérekè wọ̀nyí nítorí ẹ ti ilẹ̀kùn ìjọba ọ̀run mọ́ àwọn ènìyàn ẹ̀yin fúnra yín kò wọlé bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n fẹ́ wọlé ẹ kò jẹ́ kí wọ́n wọlé ẹ gbé ẹ̀yin amòfin àti Farisí aláìṣòótọ́ nítorí ẹ ń jẹ ilé àwọn opó run ẹ ń fi àdúrà gígùn ṣe ìbòjú nítorí èyí ẹ ó gba ìdálẹ́bi púpọ̀ ẹ gbé ẹ̀yin amòfin àti ẹ̀yin Farisí ẹ̀yin aláṣẹ hàn nítorí ẹ̀ ń la òkun àti oríṣiríṣi ìlú kọjá láti mú ẹyọ ẹnìkan láti orílẹ̀-èdè mìíràn wọ ẹ̀sìn yín nígbà tí ó bá ti wọ ẹ̀sìn tán ẹ wá sọ ọ́ di ẹni ọ̀run àpáàdì ní ìlọ́po méjì ju ẹ̀yin alára lọ ẹ gbé ẹ̀yin afọ́jú tí ń fọ̀nà han ènìyàn ẹ ń sọ pé bí ènìyàn bá fi tẹ́ḿpìlì búra kò ṣe nǹkan kan ṣùgbọ́n bí ènìyàn bá fi wúrà tí ó wà nínú tẹ́ḿpìlì búra olúwa rẹ̀ ní láti mú ìbúra rẹ̀ ṣẹ ẹ̀yin afọ́jú òmùgọ̀ wọ̀nyí èwo ni ó ṣe pàtàkì jù wúrà ni tàbí tẹ́ḿpìlì tí a fi sọ wúrà di ohun ìyàsọ́tọ̀ ẹ tún sọ pé bí ènìyàn bá fi pẹpẹ ìrúbọ búra kò ṣe nǹkan kan ṣùgbọ́n bí ènìyàn bá fi ọrẹ tí ó wà lórí pẹpẹ ìrúbọ búra olúwa rẹ̀ ní láti mú ìbúra rẹ̀ ṣẹ ẹ̀yin afọ́jú wọ̀nyí èwo ni ó ṣe pàtàkì jù ọrẹ ni tàbí pẹpẹ ìrúbọ tí ó sọ ọ́ di ohun ìyàsọ́tọ̀ nítorí náà ẹni tí ó bá fi pẹpẹ ìrúbọ búra àti pẹpẹ àti ohun gbogbo tí ó wà lórí rẹ̀ ni ó fi búra ẹni tí ó bá fi tẹ́ḿpìlì búra ohun tí ó wà nínú rẹ̀ àti ọlọ́run tí ó ń gbé inú rẹ̀ ni ó fi búra pẹ̀lú ẹni tí ó bá fi ọ̀run búra ó fi ìtẹ́ ọlọ́run àti ọlọ́run tí ó jókòó lórí ìtẹ́ náà búra pẹ̀lú ẹ gbé amòfin àti ẹ̀yin farisí ẹ̀yin aláṣẹ hàn wọ̀nyí ẹ̀ ń sọ ìdámẹ́wàá àwọn èròjà ọbẹ̀ tí wọ́n jẹ́ eléwé nígbà tí ẹ gbàgbé àwọn ohun tí ó ṣe pàtàkì nínú òfin bí ìdájọ́ òdodo àánú àti ìgbàgbọ́ àwọn ohun tí ẹ bá mójútó nìyí láì gbàgbé ìdámẹ́wàá ẹ̀yin afọ́jú tí ń fọ̀nà han ènìyàn ẹ ń yọ kòkòrò tíntìntì kúrò nínú ohun tí ẹ ń mu ṣùgbọ́n ẹ ń gbé ràkúnmí mì mọ́ omi yín ẹ gbé ẹ̀yin amòfin àti ẹ̀yin farisí ẹ̀yin aláṣẹ hàn ẹ̀ ń fọ òde ife àti òde àwo oúnjẹ nígbà tí inú wọn kún fún àwọn ohun tí ẹ fi ìwà olè àti ìwà ìmọtara ẹni nìkan jágbà ìwà afọ́jú Farisí kọ́kọ́ fọ inú ife iná òde rẹ̀ náà yóò sì mọ́ ẹ gbé ẹ̀yin amòfin àti ẹ̀yin Farisí ẹ̀yin aláṣẹ hàn wọ̀nyí ẹ dàbí àwọn ibojì tí a kùn ní funfun tí ó dùn ún wò lóde ṣùgbọ́n inú wọn kún fún egungun òkú àti oríṣiríṣi ohun ẹ̀gbin bẹ́ẹ̀ gan-an ni ẹ̀yin náà rí lóde lójú àwọn ènìyàn ẹ dàbí ẹni rere ṣùgbọ́n ẹ kún fún àṣehàn àti ìwà burúkú ẹ gbé ẹ̀yin amòfin àti ẹ̀yin farisi. ẹ̀yin aláṣehàn wọ̀nyí ẹ ń ṣe ibojì fún àwọn wòlíì ẹ sì ń ṣe ibojì àwọn ènìyàn rere lọ́ṣọ̀ọ́ ẹ wá ń sọ pé bí ó bá jẹ́ pé a wà ní ìgbà àwọn bàbá wa àwa kò bá ti lọ́wọ́ nínú ikú àwọn wòlíì nípa gbólóhùn yìí ẹ̀ ń jẹ́rìí sí ara yín pé ọmọ àwọn tí ó pa àwọn wòlíì nìyí bó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ múra kí ẹ parí ohun tí àwọn baba yín ṣe kù ẹ̀yin ejò ìran paramọ́lẹ̀ báwo ni ẹ kò ti ṣe ní gba ìdájọ́ ọ̀run àpáàdì nítorí èyí ni mo fi rán àwọn wòlíì àwọn ọ̀jọ̀gbọ́n àti àwọn amòfin sí yín ẹ ó pa òmíràn nínú wọn ẹ ó sì kan òmíràn mọ́ àgbélébùú ẹ ó na àwọn mìíràn nínú wọn ní ilé ìpàdé yín ẹ ó sì máa lépa wọn láti ìlú dé ìlú ẹ ó ṣe gbogbo nǹkan wọ̀nyí kí ẹ lè fi orí gba ẹ̀bi ikú gbogbo ènìyàn rere tí ẹ ti ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ohun tí ó ṣẹ̀ látòrí ábélì ẹni rere títí fi dé orí sakaraya ọmọ bẹ́rẹ́káyà tí ẹ pa láàrin àgọ́ mímọ́ àti pẹpẹ ìrúbọ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ìran yìí ni yóò fi orí fa gbogbo ẹ̀bi yìí Jerúsálẹ́mù jerusalemu ìwọ tí ò ń pa àwọn wòlíì tí ò ń sọ àwọn tí a rán sí ọ ní òkúta pa ìgbà mélòó ni mo ti fẹ́ kó àwọn ọmọ rẹ jọ bí adìẹ ti ń kó àwọn ọmọ rẹ̀ sí abẹ́ ṣùgbọ́n ó kọ̀ fún mi wò ó a ó sọ tẹ́ḿpìlì rẹ di ahoro nítorí náà mo sọ fún yín pé ẹ kò ní fojú kàn mí mọ́ títí di àkókò tí ẹ ó wí pé olùbùkún ni ẹni tí ń bọ̀ wá ní orúkọ olúwa